إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إننا في هذه الخطبة المباركة في صدد الكلام عن التوحيد وأقسامه وأهميته وقد بينا في الخطبة السابقة أو في الخطب السابقة أن القرآن الكريم كله توحيد من بدايته إلى نهايته فاليوم بمشيئة الله تعالى نواصل في البيان عن التوحيد الذي كنا في صدد الكلام عنه فنقول التوحيد الذي جاءت به الرسل إنما يتضمن إثبات الإلهية إثبات الإلهية لله سبحانه وتعالى التوحيد الذي جاءت به الرسل إنما يتضمن إثبات الألوهية لله وحده بأن يشهد أن لا إله إلا الله لا يعبد إلا إياه ولا يتوكل إلا عليه ولا يوالي إلا له ولا يعادي إلا فيه ولا يعمل إلا لأجله وذلك يتضمن إثبات ما أثبته لنفسه من الأسماء والصفات قال تعالى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وقال تعالى وقال الله لا تتخذوا ولا تتخذوا إلهين اثنين وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وقال تعالى ومن يدع مع, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقال تعالى واسأل من أرسلنا من قبلك من, من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون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 وقال عن المشركين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركوا آلهتنا لشائر المجنون وهذا في القرآن كثير أرقفوا الله وبا أترى لكم إكي الله وبا أن الله وبا أريد أن يتعلم وفا النبي صلى الله عليه وآله وسلم تيسي أسواق يداه àti àwọn alẹ́ annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ibadallah nínú khutba wa alálbarka yìí eléyìí tí a ìgbàgbọ́ yẹ tawhid ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan ìsí Ọlọ́run Ọba ní àṣò ìfi ìjọ́kan ṣoṣo rinlẹ̀ fún Ọlọ́run Ọba àti àwọn ọ̀nà tí ìmọ̀ ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba yìí àti ìfi ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba rinlẹ̀ yìí ọ̀nà tó pín sí àti àwọn pàtàkì tawhidu yìí ìfi ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba rinlẹ̀ yìí pàtàkì ẹ̀ òun náà ni nǹkan tí a ń gbé yẹ̀wò ní àwọn khutbah wa alálùbáríkà yìí a ti sàlàyé ní àwọn khutbah tí a ṣe sẹ́yìn wípé alkùránul karim tíra tí ọlọ́wọ́ bá ríkẹ́ lásọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam pé kí ó ma sàlàyé ẹ̀ fún gbogbo àwọn al'umma rẹ̀ ni tíra náà alkùránù karim láti òkè délẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí gbogbo ẹ̀ pátá ọ̀rọ̀ tàwṣídù ló ń sàlàyé fún wa ọ̀rọ̀ nípa ìjọkasúsọ ọlọ́run ọba olú ń sàlàyé fún wa a lórí àlàyé nípa ìmọ̀ tawhid bá ṣe gbọ́dọ̀ rìnlẹ̀ nínú gbésí ayé wa bá ṣe gbọ́dọ̀ gbàgbọ́yé tawhid yìí a tẹ̀síwájú lórí àlàyé nípa rẹ̀ lónìí insha Allah ta'ala kálọ̀ mọ̀ wípé ìmọ̀ tawhid sọ in ti gbogbo wa nẹ́bí ọlọ́wọ́ bá tí wọ́n mú wá fún wa ìmọ̀ yìí ọ̀rọ̀ tàwṣídù yìí ilé ìtọ́ pé o ní gbogbo wa nẹ́bí ọlọ́wọ́ bá mú wá fún wa yìí náà dẹ̀rẹ̀ nǹkan tó kó sínú òun náà ni ìfi ìjọsìn rẹ̀ fún ọlọ́wọ́ bá nìkan láti máa jọ́sìn fún láì pa nǹkankan ní ìpapọ̀ ma ọlọ́run ọba má nínú jọ́sìn láì fi ẹlòmíì kún ọlọ́run ọba nínú àwọn ìjọsìn tí a ń ṣe wọ̀nyí kọjẹ́ pọ́lọ́run ọba nìkan la máa ṣe fún pẹ̀lú wípé ká jẹ́rìí ká dẹ̀ fi orílẹ̀ wípé kò sí ẹni tó tọ́ láti máa nìkan eléyìí ni gbólóhùn la ilaha illallah eléyìí ta wí ìtumọ̀ rẹ̀ ní wípé kò sí ẹni tó tọ́ láti máa jọ́sìn fún má kò sí ẹni tó tọ́ láti gba ìjọsìn lọ́wọ́ wa àyàfi Ọlọ́run Allah káàdà gbàgbọ́ yé pé a gbọ́dọ̀ gbára lé nǹkankan àyàtọ̀ Ọlọ́run Ọba nìkan a gbọ́dọ̀ gbára lé kankan nínú àwọn ẹ̀dá t'Ọlọ́run bá dá èèyàn ni alìjẹ̀nú ni àwọn màláíkà ni àwọn ànábì Ọlọ́run bá ni àwọn ṣéèkù ni àwọn nǹkan tánso mára ni eléyìí tá gbémè ni ni ìgbáralé wọn níbi pé wọ́n dáàbòbò wá ní ìgbáralé wọn níbi wípé wọ́n mọ́re wá fún wa ní ilé ìbáyọ̀ ọgbọ̀nà mọ́ jáde látọ̀dọ̀ wa àyàfi sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nìkan gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbáralé nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba pé yóò dáàbòbò òun kó bí aburú gbogbo ẹni tó bá ti lè gbáralé nǹkan mí báyìí rèé tàwíìdù ẹ ti bàjẹ́ nìyẹn kò sí Ọlọ́run Ọba lọ́kàn níbi ìgbáralé nìyẹn ẹgẹ́ bó ṣe wọ́pọ̀ láwùjọ wa lónìí kódà àwọn olówó lónìí wọ́n ní nǹkan ní ìtàn gbára ní pé yóò mú ọjà wá fáwọn yàtọ̀ fún nínú àwọn nǹkan tí wọ́n jù sínú gbá wọn ni àbáwọn

àbá ń báyàn sọ̀rẹ́ à ń báyàn ṣe nítorí ìpìlẹ̀ ní yàtọ̀ fún tọ́lọ́wọ́ bá bóyá torí pa jẹ́ ìjọ kan náà bóyá torí pa jẹ́ ọmọ ìlú kan náà bóyá torí pa jẹ́ lédè kan náà bóyá torí pé a jẹ́ àfáà sí ọmọ kéwú gbogbo eléyìí báyìí rèé wàlá òwa tí ò bá ti jẹ́ torí tọ́lọ́wọ́ tó jẹ́ torí nǹkan míì ká mọ̀ wípé ojú ọ̀nà ẹbọ lélé tí a ń rìn yẹn ojú ọ̀nà ẹbọ onílé tí àwọn èèyàn rìn yẹn ààdẹ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ àyàfi nítorí tọ́lọ́run bá nìkan wala ya'malu illa li ajli tọ́bá bí fi ń gbáwẹ̀ kò gbọ́dọ̀ sí àníyàn nítorí nǹkan míyàtọ̀ fún tọ́lọ́run bá nínú ẹ̀mẹ́wà pa àwọn pa pa wa pa ó ní ṣe pẹ̀lú kí wọ́n fi islam ilẹ̀ fún wa tó bá ṣẹlẹ̀ sí wa kí wọ́n lè rí pé mùsùlùmí ni wá kẹ́lẹ̀ kan wà lọ́wọ́ lórí ẹ̀ a ní máa kírun àyàfi nítorí tọ́lọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ bá wá sí a gbọ́dọ̀ ṣe nítorí kí wọ́n lè bá kálẹ̀bà síjú àwọn èèyàn sọ́dọ̀ wa pé a àfáà ní nímọ̀ púpọ̀ ọlọ́wọ́ bá bùn nímọ̀ ká máa wá ṣe sí nítorí kálẹ̀ wá ní olùmọ̀ kama se wá sí nítorí àti séjú àwọn èèyàn sọ́dọ̀ wa ká lè tẹ̀lé wa ma wá sí nítorí kí a lè bá ma rí nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn dáadáa látọ̀dọ̀ wọn a ma ṣe bẹ́ẹ̀ ma nítorí ìtọ́lọ́wọ́ bá nítorí àníyàn pé àwọn wá ojú rí ọlọ́wọ́ àwá ojú

tàwíìdù ni gbogbo ẹnikẹ́ni tó bá takò àwọn ọ̀rùn ọlọ́ọ̀ba àbíkọ̀gbà wọlé ju méje lọ nínú àwọn orúkọ ọlọ́ọ̀ba ẹgẹ́ bí àwọn Asha'ira àti àwọn onísúfí ẹmà ìpérò ẹni báyìí tàwíìdù rẹ̀ ti ó ti ní ààyẹ nìyẹn ká fi orílẹ̀ fọ́lọ́ọ̀ba ìntọ́lọ̀ bá fi orílẹ̀ fún rẹ̀ nínú àwọn orúkọ àti ìròyìn

ọlọ́run ọba ọ̀kan ṣoṣo náà ó nìkan lọba tó yẹ kí ẹ máa jọ́sìn fún huwa rahman wa ilahukum ilahun wahidi ọlọ́run bá yẹ tó yẹ kí ẹ máa jọ́sìn fún ọba ọ̀kan ṣoṣo ní o kò yẹ kó pé méjì mẹ́ta la ọlọ́wọ́ bá yìí nínú àwọn orúkọ tó fi rẹ̀lẹ̀ fún rẹ̀ tá gbọ́dọ̀ fi rẹ̀lẹ̀ fún òun náà ni Ar-Rahman ọba oníbùkẹ́ ọba tí kẹ́ rẹ̀ tó kárí gbogbo nǹkan Ar-Rahim ọba tó máa mú ìkẹ́ rẹ̀ dọ́dọ̀ àwọn ẹ̀dá ọba tó jẹ́ sí ó náà ni ìfàtún ìlàhíyàtì lìlá wáṣídà ayà yìí fi rẹ̀ pọ́lọ̀wù nìkan lọ́yẹ ká máa jọ́sìn fún àrí ẹ̀rí ẹni di wa ìláhùkún ìláhùn wáṣídé láìláha ìláhù ọlọ́ọba yìí tọ́ yẹ kẹ́ máa jọ́sìn fún ọlọ́ọba yọ kan ṣoṣo náà ni ìfàtún ìlàhíyàtì láti máa jọ́sìn fún àyàfi wọn lọ́wọ́ bá nìkan ìsìbátù ni ẹ̀ ar-rahman ar-rahman ar-rahim ilé ibá ilé ìsìbátù ma asbatahu allahu li nafsihi min al-asma'i wa ká fẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ bá ìtọ́lọ̀ bá fẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ bá ìròyìn pé ọlọ́ọ̀bá ọba oníkẹni ìròyìn ń bẹ lára orúkọ ọlọ́ọ̀bá méjèèjì tàpẹ̀ ní arrahmanur rahim ọlọ́ọ̀bá tó sọ láyé nínú al-Qur'an ọlọ́ni wa qala Allah ọlọ́ọ̀bá sọ wípé la tattakhidhu ilahayni ithnayn ẹ má mú olùjọ́sìn fún méjì lẹ́ni tẹ́ máa jọ́sìn fún ẹ má mú àwọn ọlọ́run méjì ẹ má mú àwọn méjì lẹ́ni tẹ́ máa jọ́sìn fún innama huwa ilahun dájúdájú ẹnìkan ṣoṣo tó yẹ kẹ́ jọ́sìn fún òun ni ọlọ́ọ̀bá Allah ọba ọ̀kan ṣoṣo ni ẹ gbọ́dọ̀ fi ẹnu mí kan kan wá pé méjì fa iyaya farhabun ọlọ́ni èmi nìkan ní kẹ́ máa bẹ̀rù fa iyaya al'amilu ọlọ́wọ́ bá ti síwájú ọlọ́nifa iyáyà fọ́rọ̀ àbúrú almafi'ilu bí i jari ọlọ́wọ́ bá nìkan láti síwájú èmì nìkan ní kẹ́mà ṣe kíni kẹ́mà bẹ̀rù wa qala ta'ala ọlọ́wọ́ bá nìkan láti sọ láyé nínú al-Qur'an ọlọ́niwa man yad'u ma'a ni obìnrin lọ́jẹ́ ni ọmọdé lọ́jẹ́ ni àgbàlagbà lọ́jẹ́ ni ọmọdé ta àgbàlérò yìí ó lẹ́n tó ti bàlágọ̀ inú rẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ ni àgbàlagbà lọ́jẹ́ ni aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni lárúbáwá ni elédè míì ni tó bá ti lè pe ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́ọba lẹ́yìn tí ń pe ọlọ́ọba ń pe ọlọ́ọba o ṣùgbọ́n tó ń pe nǹkan ní yẹn ọlọ́ọba la burhana sẹ́rì fún ṣe kò wà innama hisabuhu inda rabbi ẹ̀san iṣẹ́ tó dẹ̀ ṣe yẹ in bẹ̀lọ́dọ̀ lọ́ọ̀bá rẹ̀ innahu la yuflihul kafirun ọlọ́ ní kéfèrí ni wọ́n wà dẹ̀ ní jèrè láyé àwọn tó bá ṣe rú nǹkan báyìí kéfèrí ni wọ́n wọ́n àti soríire ọlọ́láwọn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pè nǹkan ní lẹ́yìn tí ń pọ̀ lọ́wọ́ bá afá tíyàn bá ti lè ń pè ẹ̀dá ní lẹ́yìn ọlọ́wọ́ bá wallahi káfírù kò lè ní sóríire láyé àtàkìyàmà kò lè sóríire bẹ́ẹ̀ ni kò lè lánú ìyà ọlọ́wọ́ bá kò sọ́gbọ́n tó fẹ́ dá sí tó bá fi lè kú lórí ilé ìbáyìí káwọn Ibrahimu Niyas ọm bẹnu wa ẹni tí ń pè Abdulkadir al-Jilani ọm bẹnu wa ẹni tí ń pè àwọn aljannu ọm bẹnu wa ẹni tí ń pàwọn mala'ika ọm bẹnu wa wọ́n tí ń pàwọn annabi ọlọ́wà bí Isa bí annabi Muhammad sallallahu alaihi wasallam bí Uzair ya àwọn nasọ́rọ̀ ń pè ànábì Ìsá àwọn yahud àwọn yahud àwọn ń pè Uzair àwọn musulmi ń tani wọ́n ń pè Muhammad

kọlọ̀ọ̀bá kó láwá kú omi báyìí ibadallah ọlọ́ọ̀bá alẹ́ gẹ́lá tó sọ nínú àyà mi ọlọ́ni was'al man arsalna min qablik ìrẹ́ ànẹ́bì tó bá fẹ́ dàrú ma olójú tó bá fẹ́ dàrú ma olójú béèrè lọ́wọ́ àwọn tá rán síwájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ was'al man arsalna min qablika min rusulina bí àwọn tí a rán nínú àwọn tó dúró lórí ẹ̀sìn wọn bí wọ́n léèrè pé أجعلنا من دون الرحمن آلهة يعبدون ǹjẹ́ a ti ẹ̀ fún àwọn náà lẹ́yìn ọlọ́ọba àwọn ọlọ́ọba míì tí wọ́n máa jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́ọba ǹjẹ́ a fún wọn bí tí ó fi wádà bí ẹni pé àbíwọ̀ nìkan la fún pínpín má orí kọ́ máa jọ́sìn fọ́lọ́hun nìkan ǹjẹ́ àwọn náà ta ti ẹ̀ fún wọn lẹ́lò míì tí wọ́n máa pè yàtọ̀ fún ọlọ́ọba bí dérí kò sẹ́ni tá fún níwẹ̀rí láyé ọ̀kan ni gbogbo yín níbi ọ̀rọ̀ tàwhídù yìí rìsálà kan ìjíṣẹ́ kan péré láfi ẹran gbogbo yín lórí ọ̀rọ̀ tàfí ẹyọ kan ní gbogbo yín ẹ yapa lórí ẹ̀ aj'alna min duni rahmani alihatan yu'badun ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o a fún ẹni kankan ní ẹlòmí tí wọ́n ma jọ́sìn fún ma yàtọ̀ fún ọlọ́run ba a fún ẹni kan sáájú rẹ̀ náà nẹ́bí tàṣíra ọlọ́run ba lè gẹ́lẹ́ fún wa níro nípa gbogbo àwọn nẹ́bí ọlọ́run pátá wíké gbogbo wọn pé àwọn èèyàn lọ síbi ìjọ́sìn fún ọlọ́run nìkan ni láì nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run bá sọ pé kọ̀tíkárẹ̀ sílákùn uswatun hasana ọlọ́run bá ní ní pàápàá ní ti ìsàfihànilẹ̀ in bẹ fún yí àwòkọ́ṣe dáadáa fi Ibrahim ní ara nabi wa Ibrahim àwòkọ́ṣe dáadáa ń bẹ fún ìjọ ẹ̀yìn ìjọ annabi ní ara taniyo ní ara Ibrahim wallazina ma'ahu ìkọlù lìkọ́ùmìhì ọlọ́ni àwòkọ́ṣe ta fẹ́ ní kẹrí lára wọn òun náà ni nígbà tó ń sọ fáwọn ẹjọ́ wọn Ànábì Ibrahim àtàwọn èèyàn rẹ̀ ń sọ fáwọn ẹjọ́ wọn wípé inna bura'u minkum dájúdájú àwa bọ́pá bọ́sẹ̀ nínú àlámẹ̀rí yín àwa àní báyín ṣe àwa rẹ̀ àní nífẹ̀ẹ́ yá mọ́ báyín sọ̀tá ni wà mimma ta'buduna min dunillah kìí sẹ́yìn nínú wọn àní jọ́sìn fún wọn láyé àsì ní bá wọn ṣe àsì ní nífẹ̀ẹ́ wọn a ti ma kórìíra wọn a ma gbógun ti wọ́n ni kàfọ́rún náà bí kò a tètè fèrí àṣà ìgbàgbọ́ sí yí àti tẹ́ ń jọ́sìn fún yẹn a wá ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́ bá nìkan kàfọ́rún náà bí kò wà bàdà bẹ́yìnánà wà bẹ́yìnàkò ó dẹ̀ ti hàn láàrin wa pẹ̀lú yí ma pamọ́ sáàmà gbé hàn láàrin wa pẹ̀lú yí báyìí ọ̀tá àti bínú àti kórì láti bẹ̀rẹ̀ sí máa hàn láàrin wa pẹ̀lú yín a máa fi hàn yín a ní fi pamọ́ sí pọ́ta lájẹ́ pẹ̀lú yín albagbo al'adáwàtí albagbo abadan yóò dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ni kò ní dúó láyéláyé hatta tu'minu billahi wahda tẹ́fì nígbàgbọ́ sí ìjọ kan ilé ìbá ìlàwò kọ́ ti tọ́lọ̀bà ní gájẹ́ ká kọ́ lára Ibrahim irú tánà Ibrahim àtàwọn ìjọ rẹ̀ ṣe fáwọn ìjọ wọn yẹn bẹ́ ṣe bá wọn lò yẹn irú ipò tí wọ́n wà pẹ̀lú àwọn ìjọ wọn ìlọ́lọ́ọ̀bà ní gájẹ́ káwà náà kọ́ sí lára Nabi Ibrahim alayhi salatu wassalam a ma bá gbogbo wọn sọ̀tá àti tí wọ́n jọ́sìn fẹ́ àtọ̀fọ́lọ́ọ̀bà títí yóò dẹ̀ ma lọ bẹ́ẹ̀ ni ní hatta tu'minu billahi wahda tẹ́fì wà lórí tawhid bí ó ṣe máa lọ nìyẹn eléyìí báyìí ó ní àwòkọ́ṣe tí ọlọ́run bá alékiọlá tó fẹ́ ká mú látara anabi ibrahim alayhi salatu wassalam náà ní khutba ìparí khutba wa alákọ̀ọ́kọ́ yìí ọlọ́run bá alékiọlá ó tún àwọn lẹ́ntọ́ jẹ́ sí pé ìzàkílẹ̀ lahum la ilaha illallah tẹ́ bá sọ fún wọn yí pé kò sẹ́nì kankan tó ẹka máa jọ́sìn fún àfọlọ́wọ́ bá nìkan tẹ́ bá ń sàlàyé tàwíìdù fún wọn yastakbirun wọ́n mọ̀ wá sí gbéraga wọ́n láwọn ò lè gba tàwíìdù nìkan náà gbóòrò ìjẹ́pọ̀lọ̀ nìkan láàmà jọ́sìn fún àwọn ẹlẹ́bọ ní máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀bá ti rẹ̀ náà tẹ́ẹ̀bá ń sàlàyé tàwíìdù fún tó ní àà ah, wọ́n ní ká mọ́ wọ́n láwọn bàbá wọ́n wọ́n níyì tí ń takò yí tí ń ṣe gbéraga wípáwọn ẹni ọlọ́wọ́ bá wọ́n gbéraga wa yaqulun wọ́n mọ́ wá sọ wípé a inna la tariku alihatina báwo la yẹ fẹ́ fi gbogbo tá ń jọ́sìn fún ilẹ̀ lè ṣáìrin majnun lè ṣáìrin nítorí ọkùnrin akọrin wèrè yìí anẹ́bìnà ń bá rí ẹnu ọ̀rẹ́ lọ́wọ́ pé awó olé fàwọn tá ń jọ́sìn fún ilẹ̀ láyé nítorí ọkùnrin wèrè akọrin wọ́n lè lónìí ṣùgbọ́n wọ́n ló ni wa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 والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا وحبيبنا محمد صلى الله عليه وآله وسلم وعلى كل من استنى بسنته ونهج نهجا إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أركف الله عليك سيد ìkí ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá orí ẹjẹ́jẹ́ tọ́lọ́ọ̀bá kọ́bá nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn alẹ́ àtàwọn sọ̀hábà àti gbogbo wa náà tààrin ìjọ́nà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó إلي تنبالوا عباد الله هنا يرى نقا توحيد عباد الله ليس المراد بالتوحيد مجرد توحيد الربوبية وهو اعتقاد وهو اعتقاد أن الله وحده خالق العالم كما يظن ذلك ما يظنه من أهل الكلام والتصوف ويظن أهلا أنهم إذا أثبتوا ذلك بالدليل فقد فنوا إذا أثبتوا ذلك بالت... آه، وأنهم إذا أثبتوا ذلك بالدليل فقد أثبتوا غاية التوحيد وأنهم إذا شهدوا هذا وقالوا فيه فقد قالوا في غاية التوحيد فإن الرجل لو أقر بما يستحقه الرب تعالى من الصفات ونزأه عن كل ما ينزئه عنه وأقر بأنه وحده خالق كل شيء لم يكن موحدا حتى يشهد أن لا إله إلا الله وحده لا شريك له ويقر بأن الله وحده هو الإله المستحق للعبادة ويستلزم بعبادة الله وحده لا شريك له والإله هو المألوه والمعبود الذي يستحق العبادة وليس هو الإله بمعنى القادر بمعنى القادر على الاختراع أي رسي الله با kalọ̀ lè máa pípẹ́ kìí ṣe ń tàà gbà lérò pẹ̀lú tàwṣí òun

náà kágbàpọ̀ lọ́wọ́ bá lọ́dá gbogbo ayé kìí ṣe òun nìkan ni tawhid gẹ́gẹ́ bí àwọn oníbídá àtàwọn onísúfí ṣe máa ń lérò yẹn tó ọ̀rọ̀ pé gbogbo àwọn táwọn bá ti fi eré ìrìn ilẹ̀ fọ́lọ́hun àwọn ti gba tawhid náà wọlé nìyẹn náà táwọn bá fi eré ìrìn ilẹ̀ pẹ̀lú ẹ̀rí góngórí tawhid pàápín tawhid làwọn ti fi orin lẹ́yẹn wọ́n dẹ̀gbà wípé táwọn bá jẹ́rìí sí eléyìí táwọn dẹ̀ tán sínú ẹ̀ àwọn ti tán sínú ògóngórí tawhid nìyẹn ẹlọ́mọ̀ wípé tí èèyàn bá fi rinlẹ̀ fún ọlọ́ọba ìtọ́lọ́ọba lẹ́tọ̀ sí nínú àwọn ìròyìn tó dẹ̀ gbékù fọ́lọ́ọba tó fọ́lọ́ọba mọ́ gbogbo tí ọba fọ́lọ́ọba mọ́ kù nínú ẹ̀ nínú aburú yẹn tó dẹ̀ fi rinlẹ̀ wípé ọlọ́ọba nìkan lọba tí dẹ́dà ọba tó dá gbogbo nǹkan tó dá gbogbo nǹkan tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ irú ẹni báyìí ò kò tí ì di ẹni tó wà lórí tàwíṣí títí tí ó fi jẹ́rìí pọ́lọ́run nìkan ló yẹ ká máa jọ́sìn fún tí ò sì fi ní dankan mẹ́ ìpapọ̀ mọ́lọ́run bá náà jọ́sìn má tó bá yege ní gbogbo àwọn tá a wí sókè kò lè tí ì di muwahid ẹni tó wà lórí tàwíṣí ẹni tó wà lórí mọ́lọ́run bá lọ́kan tó wà lórí Islam títí tí ó fi gbà pọ́lọ́run nìkan ló yẹ ká máa jọ́sìn fún tí ó sì máa jọ́sìn fọ́lọ́run yìí nìkan láì dankan papọ̀ pẹ̀lú ẹ̀mà yọ́ gbà wípọ́lọ́run nìkan lọba tó yẹ ká máa jọ́sìn fún òun nìkan lọba tó yẹ tó tọ́ sí ìjọsìn yóò dẹ̀ la ilé ìbọrẹ̀ lọ́rùn wípọ́lọ́run nìkan ni wọ́n ma yọ́ la ìjọsìn fọ́lọ́wọ́ bá nìkan bọrẹ̀ lọ́rùn láìdá kankan mí pẹ̀lú Ọlọ́run bá má bákan náà jẹ́ ká lọ mọ̀ wípé al-ilah ìtàn pè bẹ́ẹ̀ òun náà ni al-ma'lūh al-ma'būd ẹni tá ń jọ́sìn al-ilah tá bá sọ pé Allah kí ni túmọ̀ rẹ̀ jẹ́mọ́ ẹni tá ń jọ́sìn fún lódodo ẹni tọ́tọ́ láti máa jọ́sìn fún ọba tá ń sìn ni túmọ̀ Allah kìí ṣe Ọlọ́run ni túmọ̀ rẹ̀ ọba tá ń sin ìtumọ̀ rẹ̀ náà ẹmẹ́jẹ̀ ká sí orúkọ ìtú tọba ní kí ìtumọ̀ Allah ìtumọ̀ ní pé ọba tá ń sin dáa ọba tó ẹkùn nìkan ló tọ́ ká máa jọ́sìn fún ìtumọ̀ Allah nìyẹn kéèṣe ń ta àgbàlérò Allah òun ni alkọ́dírú alẹ́lẹ́kìtìrọ ọba tó ní kápá àti dẹ́dà tá ń pè lọ́lọ́run kéèṣe òun Allah yìí ẹni tó bá ń túmọ̀ Allah sí ọlọ́run ẹmọ̀ yí pé ìtúkùtù ló ń tú ẹ̀ kọ́lọ̀ ọba lè kẹ́lá kó láwà kú ń bí ẹ̀ insha Allah ta'ala ní khutba wa tó tún bọ̀ kọ́lọ̀ wa kọ́sọ́ wa jùbà náà lọ a máa tẹ̀síwájú lórí àlàyé tàbí tàn bá lọ jí tó fi yí ẹ̀kọ́ Allahumma